àìláṣọlọ́run pàkátó àpérò fọ́mọ eriwo lórí ọ̀rọ̀ bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe rí lásìkò yìí jẹ́ ohun tó so ọlọ́gbọ́n kọ́ tó sì so òmùgọ̀ náà kọ́ pẹ̀lú nǹkan ò ṣẹnure ìjínigbé lọ́tún àti lósì òǹkan jíjẹ gbówó lórí owó nǹkan tá à ń rà jẹ gbẹnu sókè gògògò kí wá lọ̀nà àbáyọ ṣé òmìnira ni àbí omi ìnira lọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àmúkáwí wọ́n gbé orin ògo orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ padà wá wípé ó ṣeéṣe kí àwọn ọ̀rọ̀ inú orin yìí tún yí gbogbo nǹkan padà. Ṣùgbọ́n níṣe ló ń dàbí ẹni pé gbogbo ìgbìyànjú bí a ṣe ń jèkuru ọ̀rọ̀ yìí kó tán láwo ló tún pọ̀ sí i. Ọjọ́ bíi mélòó kan ni gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yóò máa ṣe àjọyọ̀ àyájọ́ ọjọ́ ìjọba àwa arawa lórílẹ̀-èdè yìí. Látàrí gbogbo bí nǹkan ò ṣe fararọ ló mú kí ẹgbẹ́ kan tí wọ́n pè ní Coalition of Nigerian Civil Society (ìyẹn àjọ kan tó ń jà fẹ́tọ̀ọ́ àwùjọ) ti dìde tí wọ́n sì kéde wípé àwọn yóò gùnlé ìfẹ̀hónúhàn alágbára eléyìí tí wọ́n ṣètò wípé yóò wáyé lọ́jọ́ 12 oṣù kẹfà láti fẹ̀hónúhàn tako bí ìyà, ebi, ìṣẹ́ ṣe ń bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fínra lábẹ́ ìṣàkóso Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, púpọ̀ nínú àwọn èèyàn ni wọ́n ti ń pariwo pé ó tó gẹ́ alùbàtà kan kì í dárin látàrí wípé àwa ò fi bẹ́ẹ̀ kájúùlù fáwọn èèyàn mọ́ láwùjọ. Oúnjẹ tí àwọn èèyàn ń rà gẹ́gẹ́ bí oúnjẹ tá a rí wípé ó jẹ́ oúnjẹ ilẹ̀ wa àti èyí tí à ń wò gẹ́gẹ́ bí aláìní láwùjọ ń lò láti fi fi okun sínú wọn gbogbo ẹ̀ pátá ló ti gbowó lórí àwọn ẹgbẹ́ yìí wọn ò ṣàì má tẹnumọ́ wípé àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni wọn ò rówó ro oúnjẹ mọ́ kódà ọ̀pọ̀ wọn wọn ò lè ra nǹkan tẹnu ń jẹ dèpò wípé kí wọ́n wá pèsè owó iléèwé tàbí ibùgbé fún àwọn ọmọ wọn wọ́n jẹ́ kó di pé owó ọkọ̀ gan kò ṣeé sọ wọ́n ní látàrí bí ebi pẹ̀lú ọ̀wọ́n gógó bó ṣe wà lórílẹ̀-èdè nàìjíríà lákòókò yìí tí kò sì fararọ léyìí tó mú kí àwọn ọmọ máa kégbe wípé ebi ń pa àwọn ní gbogbo ìgbà. Kódà àwọn ọ̀dọ́ ni wọ́n ti dọlọ́jà ìrọ̀lẹ́ sílùú tó pọ̀ sì ti di ọ̀daràn látàrí pé nǹkan ò fararọ. Bẹ́ẹ̀ kẹ̀ ló jẹ́ wípé àwọn tí wọ́n jẹ́ olórí tí wọ́n wà nípò ìṣàkóso ni wọ́n tẹ̀síwájú láti máa jẹ oúnjẹ àjẹbẹ́kùn tí wọ́n sì ń ṣọ́ra tí wọ́n tún ń gbáyùn nínú ọlá wọn. Àwọn ẹgbẹ́ yìí lára ohun tí wọ́n ń sọ síta gẹ́gẹ́ bí ohun tí wọ́n fẹ́ fẹ̀hónú hàn lé lórí ni wípé ṣé ẹ rí Ààrẹ Bọ́lá Tinubu, aya Ààrẹ àti ọmọ Ààrẹ, gbogbo wọn pátá ni wọ́n ti sọ orílẹ̀-èdè Nàìjíríà di ibi tí wọ́n ti ń wakùsà ọ̀rọ̀ wọn tí wọ́n sì ń lò fún ìfẹ́ ara wọn nìkan. Kò yọ àwọn tí wọ́n jẹ́ aṣòfin àti àwọn tó ń ṣojú wa gbogbo nílé ìgbìmọ̀ aṣòfin sílẹ̀ wípé níṣe ni gbogbo wọn kàn ń jẹ àjẹyọkùn látàrí bí wọ́n ṣe ń gba àwọn owó oṣù èyí tó gọbọi tó dẹ̀ làmìlaka, wọ́n ní irú wọn ni wọ́n ń bá àwọn èèyàn tí wọ́n jẹ́ ọ̀tọ̀kùlúùlú dọ̀rẹ̀ẹ́ tí wọ́n sì ń lo àǹfààní náà láti máa ja orílẹ̀-èdè Nàìjíríà lólè ohun àmúṣọrọ̀. Láìpẹ́ yìí ni ìròyìn kan gbé jáde pé ó lé ní èèyàn márùndínlọ́gbọ̀n tí àwọn agbébọn ti ṣekú pa tí wọ́n sì tún jí ọ̀pọ̀ gbé lásìkò ìkọlù tó wáyé ní ìpínlẹ̀ Katsina. Àwọn olùgbé agbègbè Yau ni wọ́n jẹ́ kó di mímọ̀ wípé ọjọ́ kìíní ọ̀sẹ̀ yìí ni àwọn agbébọn ti bẹ̀rẹ̀ ìkọlù ní agbègbè náà, wọ́n ní àwọn agbébọn kan ṣàdédé ya wọ ìlú náà pẹ̀lú ọ̀kadà ní alẹ́ ọjọ́ Àìkú tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní jí àwọn èèyàn gbé, wọ́n ní níṣe ni wọ́n ń bọ́ sínú ilé kọ̀ọ̀kan tí wọ́n sì ń gbé àwọn èèyàn lápá ìyáká jáde láì mọ ibi tí wọ́n ń gbé wọn lọ àwọn èèyàn tí àwọn agbébọn yìí ṣekú pa lé ní 50 nítorí pé wọ́n ṣì ń rí àwọn òkú àwọn èèyàn káàkiri nínú igbó, wọ́n jẹ́ kó di mímọ̀ pé wọ́n ṣekú pa ọ̀dọ́mọdébìnrin kan àti ọmọbìnrin tòhun ọkùnrin, wọ́n tún jí àwọn ọ̀pọ̀ èèyàn gbé lọ. Ọ̀pọ̀ èèyàn tó lé ní 30 ló tún farapa yánnayànna nínú ìkọlù náà tí wọ́n wà nílé ìwòsàn níbi tí wọ́n ti ń gba ìtọ́jú. Èyí ni ọ̀rọ̀ olùgbé kan tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ ní bó ṣe ṣàlàyé. Bákan náà, arákùnrin kan tí wọ́n porúkọ rẹ̀ ní Hassan Yahoun nígbà tóun ń sọ̀rọ̀, ó sọ̀rọ̀ wípé ṣe rí ìṣẹ̀lẹ̀ náà ó jẹ́ ohun tó bá wọn lójijì tó sì jẹ́ pé ó ṣekú pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Wọ́n ní àwọn agbébọn náà bí wọ́n ṣe ya wọ ìlú ọ̀hún ni wọ́n kàn ṣàdédé ṣíná bolẹ̀ fún gbogbo èèyàn, níbẹ̀ ni wọ́n ti ṣekú pa àádọ́ta èèyàn pẹ̀lú àbúrò arákùnrin Al-Hassan yìí. Olùgbé agbègbè náà tórúkọ tòun náà ń jẹ́ Abdullahi Yunus, òun náà sọ wípé ṣe ẹ rí orí ló kó òun yọ nígbà tí àwọn agbébọn náà kọlu ìlú wọn. Wọ́n ní níṣe ni wọ́n lọ tààrà sáwọn ilé kọ̀ọ̀kan tí wọ́n sì bẹ̀rẹ̀ sí máa pa àwọn èèyàn. Ẹni tó jẹ́ kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ katsina nasiru babangida muazu sọ wípé ṣe rí àwọn ẹ̀ṣọ́ aláàbò tó ń agbègbè náà ni wọ́n wà lára àwọn tó fara kááṣá ìkọlù torí ó lé ní méjì mẹ́ta táwọn náà fara gba ọta ìbọn tí wọ́n sì ti jáde láyé wọ́n jẹ́ kó di mímọ̀ pé èyí kì í ṣe ìgbà àkọ́kọ́ tí irúfẹ́ ìkọlù báyìí yóò wáyé ní agbègbè àríwá orílẹ̀-èdè nàìjíríà kódà gbogbo ibi ló ti ń wáyé lórílẹ̀-èdè Nàìjíríà, ṣùgbọ́n Kọmíṣánná Ọlọ́pàá náà sọ wípé òun rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba láti pèsè àwọn nǹkan ìjà tó yẹ fáwọn iléeṣẹ́ ọlọ́pàá kí wọ́n sì ṣe àwọn ìdánilẹ́kọ̀ọ́, bákan náà ni kí wọ́n wá ọ̀nà láti ríi pé wọ́n gbógun ti àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá tí wọ́n ń jínigbé tí wọ́n sì ń pani nípakúpa. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé pẹ̀lú gbogbo àdéhùn ìjọba àti àwọn ẹ̀ṣọ́ aláàbò lórílẹ̀-èdè Nàìjíríà, Gbogbo ìlérí tí wọ́n ń ṣe ló dàbí pé agbára wọn kò káwọn agbébọn yìí láti lè fòpin sí ìkọlù tó ń wáyé ní gbogbo ìgbà. Nínú oṣù Kejìlá ọdún 2020, ó lé ní 300 akẹ́kọ̀ọ́ táwọn agbébọn jí gbé nílé ẹ̀kọ́ kan tó wà ní Kankara. Wọ́n gba ìtúsílẹ̀ lẹ́yìn ọ̀sẹ̀ kan tí ìjọba ìpínlẹ̀ Katsina kéde pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa bá wọn sọ̀rọ̀. Bákan náà ní oṣù kẹta ọdún 2024, ọ̀pọ̀ àwọn èrò ọkọ̀ ni wọ́n jí gbé lọ́sàn-án gangan ní agbègbè ìjọba ìbílẹ̀ Kankara ní ìpínlẹ̀ Katsina tó jẹ́ ìpínlẹ̀ ààrẹ àná lórílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Muhammadu Buhari. Ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yìí òun náà ló mú kí ọ̀pọ̀lọpọ̀ bẹ̀rẹ̀ sí máa kùn tó fi mọ́ àwọn tí wọ́n jẹ́ ìyálọ́jà lórí ipò tí ètò ọrọ̀ ajé wọn wà. Nítorí ìdí èyí ni ọ̀pọ̀ ti ń fojú ìwòye wọn wọ̀n lórí ìṣèjọba lábẹ́ Ààrẹ Bọ́lá Tinubu léyìí tó sọ wípé ọ̀rọ̀ ìjọba àwarawa àti ọ̀rọ̀ òmìnira orílẹ̀-èdè Nàìjíríà kò tiẹ̀ wulẹ̀ yé àwọn mọ́. Bákan náà, èyí ló fà á tí ẹgbẹ́ náà fi sọ wípé àwọn ò ní tẹ́tí nínú gígùnlé ìfẹ̀hónúhàn tako bí nǹkan ṣe rí lórílẹ̀-èdè Nàìjíríà pé "ìlú ò fararọ ò bẹ́ẹ̀ eku ò bí eku mọ́". Ẹgbẹ́ òṣìṣẹ́ náà mà tó fárígá, wọ́n fárígá wípé àwọn ò lè gba owó tí ìjọba àpapọ̀ fi ń lọ̀ wọ́n Bí bẹ́ẹ̀ kọ́, àwọn yóò gùnlé ìyanṣẹ́lódì. Wọ́n ní ẹgbẹ̀rún lọ́nà méjìlélọ́gọ́ta náírà tí ìjọba fi ń lọ àwọn yìí kò tẹ́ àwọn lọ́rùn o, wọ́n ní kódà àwọn kò fẹ́ ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn kan náírà gan pẹ̀lú, ohun tí àwọn ń fẹ́ ni ẹgbẹ̀rún lọ́nà òjìlénígba-lé-mẹ́wàá náírà (250,000 naira) òun ni àwọn ń béèrè. Wọ́n jẹ́ kó di mímọ̀ wípé bámúbámú ni wọn yóò la àwọn tí wọ́n wà nílé ìgbìmọ̀ aṣòfin ni wọ́n ń jẹ látàrí bí wọ́n ṣe ń gba owó oṣù gọbọi, ṣùgbọ́n tó jẹ́ pé ẹgbẹ́ òṣìṣẹ́ èérún ràlẹ̀ owó ni wọ́n fi ń lọ̀ wọ́n. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn gómìnà lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n kọ̀ láti faramọ́ sísan kọjá ẹgbẹ̀rún lọ́nà ọgọ́ta náírà, wọ́n ní àwọn ò lè san kọjá ẹgbẹ̀rún lọ́nà ọgọ́ta náírà fáwọn òṣìṣẹ́ o, àfi tó bá tún máa dín. Nítorí ìdí èyí ni àwọn òṣìṣẹ́ ṣe fárígá wípé àfi tí ìjọba bá san kí wọ́n sì pèsè ohun tí àwọn ń béèrè fún. Nítorí gbogbo wàhálà tó ń rògbòdìyàn tó ń lọ lọ́wọ́ yìí àti ipò tórílẹ̀-èdè Nàìjíríà wà láòkó yìí, ó ṣeéṣe kí ìfẹ̀hónúhàn wáyé lọ́jọ́ kejìlá oṣù kẹfà lórí bí nǹkan yóò ṣe ṣẹnuure lórílẹ̀-èdè yìí àti pé láti pàkíyèsí ìjọba sí wípé ó ti tó àkókò kí wọ́n jí gìrì láti wá ìyanjú sáwọn ìpèníjà tí wọ́n ń kojú pàápàá tá à ń kojú lórílẹ̀‐èdè nàìjíríà yìí lórí ọ̀rọ̀ ọ̀wọ́n gógó àti àìláàní tó oúnjẹ àti àìníṣẹ́kù àti bí àwọn nǹkan ò ṣe fararọ pàápàá lẹ́ka ètò ààbò lórílẹ̀‐èdè nàìjíríà. tọ́tọ̀tọ̀ tọ́tọ̀tọ̀ top farm àwọn